ṣẹ́kùn ọlọ́wọ́ bá ara níbi lọ a ń tọrọ ìké àti ìgẹ̀ fún àlùfáàwà àgbà olùfẹ́ wa olùṣiṣẹ́ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kí ọlọ́run fún ọba nábi náà tàwọn ará rí àtàwọn sùhábà àmìdẹ́lọ́wọ́n ọba wa lóbìnrin lọ́mọdé àti lágbàá ọlọ́mọ tí a sàánú wa láìpẹ́ òkè yàrá nígbà tá a fi ṣèdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ojú èyí tó náà ni ṣẹ́rù masáìlì jahiliya tíra fáwa muhammad bin abdul wahabi tíra fáwa sọ́hál bin fawzan al-fawzan ti ṣẹ́rù rẹ̀ ọlọ́ọ̀bá sọ́hánà wàtàlá ọba àwọn sọ́hánà lẹ́sẹ̀ ọ̀yọ́ wájú kó yí wọn ní sàlàyé fún wa lọ wà náà tí ó gèrè láyà bẹ́ẹ̀ ولا قرآن الكريم وما لا إله إلا الله يكون ما سمتنا من قدر يعرف ما في الشيء المسألة التاسعة والسبعون يكون مسألة ما سمتنا من يعرف لا يعرف àwọn jahiliya àwọn kìfìrí ẹ̀fọ́ aláìmọ̀kan ètìmáàdù umàlà àmáà ní ilẹ̀ نادر على أماني الكاذبة ما فراتي أما فكرتي يرو أما جران أما جران كبار كريبه ọkùnrin ti balẹ̀ lórí ẹ̀kí bó ṣe rí náà irọ́ ni ni o kò sí ẹ̀rí fún gbogbo mùsùlùmí wá bẹ́ẹ̀ ṣe nǹkan tó bá da gbogbo mùsùlùmí àti tó nígbà náà tó lẹ́rìí fún kìkà àti súnmọ́ àwọn kan máa jẹ̀rán kan máa jẹ̀rán kan àbí ìfọkàtẹ̀ ìrọ́dún lẹ́rìí fún ilé àmàlì bá ní nínú títí àwọn jàìríà nínú ètì máa dùn ara àmàlì kàríbà òun náà ni ìfọkàtẹ̀ wọn lórí àwọn ìfọkàtẹ̀ ẹ̀rọ gbọ́gbọ́kànlé ìfọkàtẹ̀ ẹ̀rọ المسألة التاسعة وسبعون مسألة لما سمتناي ثمانين أمانية الكاذبة òun náà ni ìjẹ̀ran wọn lórí ìfọkàtẹ̀ ẹ̀rọ kàkọ́ọ̀lì gbígbóòlù wọn bá rí pé àwọn ní wọ́n kúrò àwọn àti lẹ́tẹ̀lẹ́ mọ̀sánà náà rú ilẹ̀ àyàmọ̀ àdòdà iná tó àwọn ti ẹ̀wọ́ náà ó ní ọjọ́ tí ó àwọn ó kà ọjọ́ díẹ̀ náà ní jọ àwọn àwọn náà ọlọ́ọ̀bà ń bẹ̀ náà ọlọ́ọ̀bà àwọn àwọn náà máa máa kí ọ̀rọ̀ àwọn táwọn bá túbá ní náà ni gẹ́gẹ́ ọ̀nà ìlú pé òkúrò bí lẹ́tùn dọ̀lá ara òkúrò dọ̀lá ara tòun náà fún mílí àkànní àkùrá ń lọ wa pé ẹ̀hẹ́ ọlọ́run bá wọn lù sún náà àwọn àkùrò sún náà lájọ tọ́nà wò àwọn ọjọ́ fún báwọn ó di wa ọlọ́run sọ wa nù ọlọ́ba ọlọ́run bá lọ pé wọ́n kọ́ wọ́n lòun làyẹ́rẹ́ kọ́lù jẹ́ nínú gbóná ọ̀rọ̀ rẹ̀ pé kò sẹ́jọ́ ọ̀dọ́ mẹ́fà ẹ̀lọ́wájẹ́ ìyàwó rí àti ìdàsára ọjọ́ mọ̀ pé rọ́lá wọn náà ń pa ìyàwó ọ̀dọ́ ní ìyàwó tó wáyé láyàrin mi nìsàlẹ̀ àríwẹ̀ ẹ̀kọ́ rẹ̀ nàsára láyàrin mi nìsàlẹ̀ ẹni táwọn gan wọn ti ní àpàdé ìgbàgbọ́ ìbí ilá Ibrahim ti ṣe ní ìkìlẹ̀ nàsára yìí ó ní lánìí ilá ilá kò sẹ́jọ́ ọ̀jẹ́ náà kọjá ìyàwó dàbí nàsára àwọn ọmọ ìrìnṣẹ́ yẹ̀wúrí òsì nàzára wíìsì mú ní wọ́n àlìjẹ́nà ni àyíwá ẹ̀kọ́ ni ó di yé wa wọ́n pé àmàníyàn kú àbìbà ni ànábì ọ̀rọ̀ tó ti wájú ànábì Musa alayhi salam ànábì Ismail ànábì Isaac ànábì Yaqub ànábì Yusuf gbogbo àwọn ẹ̀wọ́ sẹ́jọ́ ànábì Isa wọ́n ti àfi Yahudi tó ti mọ lẹ́yìn Musa ìnà ka káwé lọ lẹ́yìn ìsáré janna bá àwọn ẹni janna nù ó ti ko mu gbọmọdé àkùrọ̀ yé wa la yi àlàyé yahud wa nasara kero wa yahud wa nasara ya ta miduna ala amani amaniyil kadhiba ma farkan sí afọkàtẹ́rọ يتمنون على الله da لا أبدا اسمه الله أما ذكر الله تعالى عنهم أنهم قالوا gbọ́dọ̀ náà wá ṣùgbọ́n ìta àwọn ọgbà ìpé lẹ́tẹ̀mọ̀sánà náàrú ilẹ̀ àyíyámin ma'adudat ọgbọ́n iná òní jíwá o kó láwọn nǹkan ọjọ́ ọjọ́ pé ìdí ọjọ́ táwọn fi fi òbòbìnrin màálù títí di ìdílé nínú ìfìjọ àwọn parí ti àyíyámin ìbẹ̀rẹ̀ tó lórí ẹ̀jẹ̀ náà ni àwọn nǹkan ọjọ́ tó fi fi òbòbìnrin màálù tánàbí musa tó àríwá bá wọn ìjẹ́bẹ̀ ihim nípa جرامة رد الله عليه وأنه بعد دولة ورسوله لي بقولي كل أتخصم عند الله أحدا هذا الله ذا اليوم أنا نصحي مجال زنفين فلن يخلف الله أحده الله أبا وبيا ديوه تأذين الله أبا إن الذين كفروا من أهل الكتاب هم مشركين في نار جهنم قوي خالدين فيها ẹ̀dẹ́ wá ní àrẹ́mọ̀ mọ̀mọ́dá ìwọ́n ní àbí wọn ọlọ́pàá mẹ́ ó di wà náà àmì kòkòrò náà alàlàyé máa láta àlàmù abẹ́ ìṣọ́nkọ́ ọlọ́wọ́ bá ń tẹ́ ní mọ̀ ń parẹ́ bala mọ̀nkọ́lọ́ sẹ́yí àtẹnu ẹgbọ́hùwà bí ẹgbọ́hùwà bí أولئك أصحاب النار àwọn náà lè rona tí lọ́nà wọ́n gbẹ̀rún kùn fi ẹ́ kọ́ lùgbò fún ọbẹ̀ lọ gbé rí ní ìlànà àdéhùn ọlọ́ọ̀bà sára àdéhùn ayámin máa rò dáadáa ààbà rọ́dù alákọ́ọ̀lìhìm lè jẹ́ ìsìnkọ́wọ̀n bí wọ́n pé an tàbàsánà náàrú ilẹ̀ ayámin máa rò dáadáa ورد عليهم في سورة آل عمران قلت فوالي سيروا إنهم سورة آل عمران لم ترى إلى الذين أوتوا نصيبا من الكتاب هم يرون تعرفون ما دي أنه كرانا يدعون إلى كتاب الله أنت وجيك أجاو تلوي always ọ̀rọ̀ musulmi já wùtọ́nà wùtọ́nà bíbí yìí yìí dáwọ́nà ilẹ̀ kìtàbílá ليحكم بينهم كلهم كلهم واسد جلاني وا تولى فريق منهم كما كان واقع والعفاء عفاء قد تجوانا وهم موردون لذلك تقوي كلا صلى الله ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أيام معدودات إليه رجعكم ودرقون صباحك أما تيوانا أبيناني أما تقتلون عليه gbọ́dọ̀ òfin ìdí nìyẹn ìtẹ̀bí ẹgbẹ́ wọn ń pa èsì tó gbọ́wọ́ gbogbo máa káàrù lè sàrò nípa ẹ̀rọ tó ń pa ọ̀kẹ́fà ìlú ajá jẹmọ́ àná òní omi láàrin ìgbà sí gbogbo ní tèrí fún wa ìjọba kún ọjọ́ ní ọjọ́ bí òsì méjì ń bẹ̀ òfin ètò tó lọ́dọ̀ fún wa fún ọ̀bọ̀ sábà ń sẹ̀sán àti pé gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tó ń jẹ́ wọn láàrin ìgbà mi sáà ليس بأمانيكم ولا أمانيكم كمان من وقت ثاني وقت ثاني يأتي في مين جنام يأتي جنائي أهل الكتاب أن يعمل سوءا الله هو بي الله هو بي يجزى بي يجزى بي يجزى بي بيت واري من دون ولا يجد الله من دون الله وليا ولا نصيرا فلذلك كجو فيتي كل على لور ادل لور جو لور في من دي الله با الله مصيا ولا تلقي الله من يعمل من الصالحات يقول ما هو ما شيء من ذكر او انثى او قومي او بني eléyìí tí àwọn tó mọ̀ sọ pé obìnrin ò lẹ́sìn ọgbà onírọ́ tó lè bá tókọ ẹ̀ báyà fáàdì ọkọ̀rẹ́ wọ̀ ọlọ́run gbà pẹ̀lú rẹ̀ wa áfíà ìyàwó fìràún nínú àwọn ọ̀gá nìyá ẹ̀jẹ̀ jẹ́ náà áfíà ìyàwó fìràún àbí nínú àwọn ọ̀gá ẹ̀jẹ̀ jẹ́ náà ọkọ ẹ̀ ọ̀gá ló dẹnu náà fìràún ó rí wa ó rí bá dáadáa sí wà ọlọ́wọ́ bá sùn wọ̀ nù bí máa ń sàwọn iṣẹ́ rí bí ń sẹ́rẹ̀ ọkùnrin ló ń tọ́ ń jẹ́ ní o àwọn ń sa àdúgbò ní owó wà mọ́ọ̀mì mẹ́jẹ̀mí ọjọ́ mọ́ọ̀mì tí ó lè mìíràn ṣe mùsùlùmí sí iṣẹ́ rí àmọ́kùnrin gbèsè rẹ̀ lálùkì àmà gbogbo ẹ̀sẹ̀ ayé ní àlejò bá àwọn oláyẹ̀kẹ́ àwọn ni wọ́n wọ àwọn ọmọ wọn náà jẹ́nà ọláyẹ̀ ìsìlámù náà kí ní báyìí àti kàwé fún ní kérima ọlọ́ọ̀bà múlá tó ọlọ́wà jẹ́nà múlá fọ́ níṣẹ́ rẹ̀ ọlọ́ọ̀bà ọkọ̀ ní ìmọ̀ ìjọyè kò lè ní ẹ̀kọ́ ní máa sẹ́wọ́tì náà ẹ̀kọ́ tó tẹ̀lé náà ní ẹ̀kọ́ ní máa éjì olówó oúnjẹ àṣẹká àṣejù ní máa gbé àwọn ayé wọn ọmọ ènìyàn kúrínìmìtì àwọn àlẹ́bí ọlọ́ọ̀bà ọlọ́ọ̀fọ́ ní isma ni wọ́n ní dágbére ni wọ́n dá máa so ilé ẹ̀kọ́ mi gíga rẹ̀ kó mi gíga rẹ̀ ó ní gbọ́dọ̀ tó yóò níbi tó kù sí ó ní ló fà á káàbọ̀rọ̀ mọ̀ sí gbòló gbàgbà nífẹ̀ẹ́ yàrá sí gbòló ọgbẹ́ ọ̀rọ̀ ìṣèlú bí ó ta mi tí ìgbà níbi Muhammad sallam òun báyẹ̀ ń ṣe ó lè bá jẹ́ pẹ̀tù wa ọ̀sán náà rẹ̀ pé ní ilà à ń sà wà láàkiri ó ń sì àlà àṣọ nà bí ó gbàgbé àmọ́ wọn gbàgbé lágbè kí ni bá àtẹ́lẹ́ mi ṣe bá bí sí màkàlẹ̀ kí wàá níbi àníbi ní kírun zoro ká méjì kó sálámà àwọn pé yá Rasulullah ṣé wà ìdíjọ́ pé ká bí òkùnkùn méjì ni ṣé àwọn sábà bí ló ti ṣe tí ó sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ ọ̀gbìn yà rà bí ìṣòwò tó wà ní ẹ̀dá ìdámẹ́ ẹ̀dá ìdòdó ìrìn ìrẹ́pà mẹ́rin lẹ́gbẹ̀ẹ́ fún wa tí wọ́n àìdíwá tó wọ́n kú sí méjì kó tó níbẹ̀ bí ìlànà ẹni ṣe ti hàn àwọn tí wọn tọ́jú kọ́kọ́ máa bí ẹni bí dídí sọ̀rọ̀ ẹni ṣe ti hàn dìde lẹ̀ àná ṣe àpadà wọn akẹ́rẹ́ ká méjì sí ó wa wọn sọ àsálámà wọn àsọ̀bà yìí ṣe àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn làwọn bá sọ àṣírí àgbà ẹ̀rọ ẹ̀rọ sọ̀rọ̀ wa lórí ìrù ní wọ́n gbàgbé àtúnṣe ìrun ẹ̀ tí ìṣe outside ìrun ẹ̀yìn ó di ẹwà ọ̀hún ìṣẹ̀lẹ̀ ìyàtọ̀ ẹ̀ tó tún mọ́pà bí ẹ̀ṣẹ̀ kẹsẹ̀ náà wọ́n kọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ó di ẹwà olùdá bẹ̀rẹ̀ tó gbúrò ìjú nípa àwọn aṣípàṣẹ. náà wọ́n ní kí náà Báyọ̀ àtẹ́kẹ̀ Fúlàní ní òsè ìbíjì rẹ̀. Àwọn ẹ̀kọ́ yóò rárá rẹ̀ àwọn ẹ̀yà Hausa Fúlàní nínú bí wọn. Ọ̀nà àìbẹ̀fẹ́rì, ilé ìyá ìkọ̀rọ̀ rẹ̀ kẹ́ sí mítù rẹ̀ sí. Hausa Tọ́lá bí. Ó di ẹgbẹ́ ìmú gbàrún jẹ́. Ó di ó di ẹgbẹ́ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ mùsùlùmí dàmà jàmí ní lọ́nà wọn wọn fi sọ̀rọ̀ náà ìmọ̀ mùsùlùmí wà mọ̀tò sọ̀rọ̀ ìdókè ìmọ̀ lọ́kàdà àkè ìdílé ẹ̀fẹ́ la mọ̀tò ìmọ̀ mọ̀tò ìjọba àti bẹ́ẹ̀ni wọn ní bẹ́ẹ̀ni ó di bá tó jà àpàrà sókè bá tó dọ̀rọ̀ àkàbà ni àmọ́ iná sí láyé náà lẹ́yìn haúsá ilẹ̀ rẹ̀ bọ́lá sákòtì ẹ̀bí fóònù mo ń gbà àwọn àpá yẹn kọ́lọ́ kó bá aṣọ lẹ́sẹ̀ rẹ̀ wọ́n ní ẹni dáhùn fún ní ẹni dáhùn fún lórí rẹ̀ níbẹ̀ tọ́bọ̀ gbọ́ òun ní ìrìn àwá yìí tí wọ́n àfẹ́fẹ́ dálẹ̀ yìí dáhùn fún lórí níbẹ̀ ó ní wọ́n fún olùgbé subhanallah dáàmà tí wọ́n tọ̀ lórí ìrìn tí ó rí ó ní wọ́n rẹ̀ olùgbé والله تعالى عالم أما نقول لي سبحان الله المطلوب زيدي قل يا ابن جديد انت فوق جامعة فاضل الله Ìyàwó àìṣà tó wá ní sálámà ní ogun àti sálámà ọ̀ráìtì ọ̀ráìtì ọ̀ráìtì àtẹ́bí ìdílé bí àlọ́wọ́ ọmọ akílájá lè dìrẹ́ sálámà ó sì mú bùlọ̀bìlọ̀ kó lẹ̀ sí àtúntò ìbí fóònù tó àsìkò tí àtẹ́bí ìlú lọ bí ilẹ̀kùn yẹn ní àmọ́ wọ́n ti bàwọ́ láàgbé ní ìbá ń kírun lọ́wọ́ tí wọ́n pè é sí ẹ̀sẹ̀ fún gíní sàrànlọ́wọ́ ó di wọ́n láwọ́ tí a lá tí wọ́n kọ́ ka abọ́sẹ̀ سبيل ربي أن يستطيع أن يجيب القراءات إذا عتقه تبع ممكن داء كثير لهم من البلع أفايز البدا لي أولي gbọ́mọ̀ ẹ̀rí ẹwà ó lè mú ìfìyà ó lè mọ́ ẹ̀rí àmúdá ah, lámìnà ó dí wà ó dí lọ́nà àmá iná sọ́là iná sọ́là lẹ́yìn ọkọ̀ wúlà nínú lẹ́yìn ọba mọ̀ ẹgbẹ́ gbogbo fún ẹ̀rọ wíṣọ àwọn ọ̀la ilé ìfúnni dé náà dé o. ọjọ́ tó kú kí a pa fóònù rẹ̀ wúlò sí àǹfààní sí kí a pa lẹ́lẹ́ dára sí. kí ẹ pa mi dájú. bí ọwọ́ sí ara ìwọ́n fi ti tọ́pù rẹ̀ kọ́ ọ̀pá yẹn ló fi dájú. ó di ọwọ́ àti ìrántí pa tó bá ti bẹ̀rẹ̀ sí dún rẹ̀ mú kù rẹ̀ pa ó sì mí nù. ó di tó bá fi lẹ̀ ó tọ́ yẹn ìmọ̀kẹ́lẹ́ tó gbé ọ̀. ó ní omi tó pè ọ́ ọmọ ẹ̀rọ gbà rẹ̀ ó sì máa dá wàhálà fún àwọn ó di islam gbólóhùn nípa àwọn ènìyàn tó àánú máa èkì مما عليه أهل الجاهلية من أهل الكتاب وغيره من المتشيء من أهل الجاهلية وأنهم يهود بن سارة علمين اخذوا قبور أنبيائهم وصالئهم مساجد هنا من صالي والنبي النبي ولوم وباوا أتعوى أنيري ومم مساجد وهذا كان ولا يزال عند الإسلام مثل اليهود والنصارى وهذا كان ليس سنين كجوا ولا يزال عند اليهود والنصارى سيقوم لدى والنصارى السنين والنصارى ẹgbẹ̀rẹ̀ ọmọ bí fláwà lọ ní ààrẹ àyíndẹ̀ mọ̀ṣẹ̀lẹ́kì láàrẹ̀ ó dẹ̀wà ní òfin sí àwọn ọ̀ṣẹ̀bọ̀ lágbáwá wà ní àmì tọ̀sílẹ̀ ilẹ̀ islam àtàwọn jẹ́ قاضي منتخبين وانتم تلعون مسلمين تحبوا يدي مسلمين نسأل النجارة وما إسلام مما يعبدون القبور موضوع جدا فهمها تعريف سباب اللي كانوا يجيبوا سبع وتعريف يوكي يوكي يقول إسلام كسيولون كسيولون tí bá ṣe bẹ́ẹ̀ lọ́pọ̀ sí ààrẹ ìbísí àwọn olè wà ń gbangba ni àwọn ìwádìí ikú kàwé jù sẹ́lẹ̀ ìwádìí ikú sáré kódà bí wọ́n sì ṣe kankan kéré àwọn yóò máa fi eré gbẹ́ àwọn tí wọ́n lọ kàábà wọ́n fi bíléèdì gbẹ́ jẹ́nà kàábà sínú ẹ̀rọ àwọn èèyàn máa gbẹ́ wọ́n máa gbé kàábà wọ́n máa gbẹ́ ọkọ̀ ní yóò di mẹ́ta ṣe ní ìgbà pé sàárà sàárà níbi sílẹ̀ wọn gbangba tí wọ́n máa ṣe máa wù mí. ó di wa fọlọ́ máa máa jẹ́ káàbí kú sínú yàrá tó kú sí múlẹ̀ sí sínú yàrá yẹn. ó di wa ẹ̀yẹ kò sí síbẹ̀ lẹ́yìn àwọn ẹni àwọn èèyàn ńlá nìkan wọ́n lè fi ìjà yẹn fún ìdìbò bẹ̀ lọ. ní ìgbàlú rẹ̀ máa wù lọ pẹ̀lú sàlámù alẹ́kọ̀ọ́ yàrá lọ́wọ́ ọ̀dà àbábẹ̀ bíbí wọ́n lè dè yẹn ńlá lọ́la rẹ̀ tó ọdún ẹ̀sìn bí ọba àwọn gẹ̀lẹ́ sáwọn ó di ẹgbẹ́ náà nígbà tí mo ra nù kálù àgbẹ̀rán pè ọlọ́wọ́ sáwọn ọ̀kàwà ìdára lá àwọn èèyàn sábìlì sáwọn ẹgbẹ́ ń ṣe gẹ́gẹ́ ní sàárè bí àfàtọ́ ra sàárè ẹni bí mo sì ṣàwá ìṣàwá sàárè ó máa yí àpò ẹni bí ó mọ̀ tàwá fún sàárè bẹ́ẹ̀ lára rẹ̀ ìwéré kọ̀ọ̀fà من المنتسبين إلى الإسلام مما يعبدون القبور وعبرها أو كنت níbi táwọn sàárè àtàwọn oríkẹ́ tí wọ́n máa níní lálá wọ́n á lè kòtà kún awọ́lù mọ̀nà amìnà zari wọ́n yẹ wúlẹ̀ tí nàṣàrà àwọn ọwọ́ sí bẹ́ẹ̀ àwọn ọwọ́ sí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ìṣẹ́lọ́ sí báyìí pé inna min kana qablikum nígbà wọ́n sí wájú ní káàrin ìtàkìzónà kúbúrà mùsáàtì kuma mọ́ wọn sàárè ní mẹ́sàlásí kọ́lá ẹgbọ́ ولا تتخذوا قبور مساجد أي ممهوز أو تعريف مزاجي إذا المصليات إمام مجد ماكنهم يصلون عند تماكنهم به لأن الصلاة عند وصول إلى إدارتها كل ما كنوا نبع سعري ترى سعري ينسمى كما جتكم سعريهم وإن كان المصلى يصلي لله ترى تقول كيف يمكن خلونه àmọ́ ọlá tí ń kéré gbà sàárè àbúrò ni àgbègbè sọ́lá ìdọ̀ kọ́bọ̀ tí bá ń kéré lọ́gbẹ̀ sàárè ẹ̀yìn náà àgbà wọ̀ sódò ìlà ìbẹ̀rẹ̀fẹ̀ àtìgùn láti dẹ́gẹ́rẹ́ láti ṣe fún sàárè rẹ̀ فكيف إذا دعا القبر رب رب يجدد ما أنت تجدد وأن تعلم يا بمسل نوره وابي أمر يسمه يا بمسل نوره غير ذلك يجب فيك وأكل بارك أديوا ọlọ́wọ́n wọ̀sánjára bí tí wọ́n wá kún orí nkẹta ẹ̀yẹ́ ti ṣe àlè wọ́n ṣẹ̀gbẹ́ àtàbí àbẹ́wọ́n tó gbé nira kó fún òun kàmá yóò kárọ̀ àlàáyé ń da àdúrí ha báwọn yóò máa ṣe níbi àwọn sàárè lẹ́sìn hádà min dínì jahiliya ilé ìwà mẹ́ta wọn jahiliya wà tuntun ìjọ ni yahudi náà yahudi wọn nasara wọn nasara ọgá ìrìn قال صلى الله عليه وسلم الشرط بقى يقول بقى لما أخبره أخبرته أم سلمى وأم عبيدة في أم سلمى أتي أم عبيدة الفنيرين رضي الله عنهما أنا أقول لك أنا ميز أنهما لا يقول لك أنا ميز صحابية رضي أما رأوا في أرض عبسة من بعد ثماني ما هو لطيف ní àwọn àti ethiopia àwọn méjì yẹn umu àbíbà tó sọ̀tọ̀ náà wọ́n wà náà tó bọ́kọ̀ wọn sí ìjọ wá sí ethiopia kàdà ha jẹ́rà ta àwọn méjì sí ìjìra ìlà abàṣà wọ́n sí abàṣà náà lọ jẹ́ èyí mà àmọ́ àwọn ọkọ̀ wọn méjì ọkọ̀ wọn mú sọ́nà àbú àbíbà àti àbú sọ́nà wọn mọ̀ ẹ̀wọ̀n sí ìjìra àlẹ́hìjẹ́ tó kó wọn ìjìra láàkọ́ nìyẹn صنعتا في بلاد أبشع ميجي فوق الميجي واري من أبشع كنائس المزروح رخفاء وخفاء بسوى توان بلا صحق الله وفكتو فذكرت ذلك أوانك ما صبر الله فقال رسول النبي صلى الله عليه وسلم فذا أولئك قوم إذا مات فيهم رجل صالح أما دي هذه àwọn nǹkan yẹ pé tíyàn tẹ́lẹ̀ rí kọmọ́ kúlà rí wọn tẹ́lẹ̀ rí kọmọ́ kúlà rí wọn àwọn ọdún sọ́ọ̀lá bí ẹrú tó dájọ́ jẹ́ nìrí gánà wọn àlà kọbùrù ìmọ̀sílẹ̀ wọn kọ ilé lórí sàárì rẹ̀ fún wọn fi ìtìrìkà sùwà fún àyà àwọn àwòrán tẹ́ rí fún àyà síbẹ̀ kò lẹ́ẹ̀kẹ́ ṣìráàrù kọlùfí ìndọ̀lọ́ wọn ni ẹni burúkú jù lọ́wọ́ ọba wọn ni bí lọ́wọ́ ọba rẹ̀ ẹ̀rọ àwọn èèyàn sí àwọn píkítà sí

أو مسلمين يقتلون من دين الجاهلية إنه إسلام كفري جوا الجاهلية اتخاذ أولياء أو الصالحين أربابا من دون الله عز وجل إما هو أولياء لهم أو نيري نيا مولون لي مولون بتوكا جلو يزعمون أنهم يقربون إلى الله زلفا أما زعمهم إيه؟ شو كان جدي فيهم؟ ما هو اسمه الله سبحانه sílà bí wọn ń wọ́n sí àwọn ọmọ wa lé ìlú ọmọ wa ní ìgbà ìgbà yìí wọn náà yẹ ṣùgbọ́n ó rẹ̀ lọ́kùn ìdùnlá kí wọ́n ti bẹ̀ wọn ẹwọ̀ kanú wọn lójú ọ̀lẹ́jú ọdún lónìí lábàbà sọ́ọ̀bì ẹ̀mí lẹ́yìn ọdún ẹ̀mí tó ní mò rí dídú àwọ̀ sàárè síbẹ̀ láìka kan wá wọ́n bí níbi kò kò tíjú kò tíjú jù ó sọ̀rọ̀ àwọn níbi ọlọ́ọ̀bọ̀ ó sọ̀rọ̀ àwọn màláìkà bí n kẹta sọ́lá náà ni wọn mọ́nà tí ìmọ̀ nípa màláìkà àlejò yẹn pàdé àkùnrin màláìkà pa màláìkà kan ó sì jìkà rẹ̀ báyìí sí jìkà rẹ̀ báyìí ẹ̀ tí wọ́n lè fòjì tó ń sáré jù yóò ní seventy years ní ìkàlẹ̀ seventy years ìlàkà ìwà gbé yìí ilé ìlú àgbẹ̀bọ̀ kọ́lẹ́tì ọmọ ènìyàn mi di ẹni ọ̀rọ̀ ìfọ̀lójú náà ìdè mú lọ́wọ́ sọ̀rọ̀ ọ̀kan tó lè fáwọn ẹ̀dá lóṣẹ̀rẹ̀ alẹ́kẹ́ tó fún ẹ̀kẹ́ lóyún fún wa bíbẹ̀ tí àbúrò wà ní wọ́n fún lóyún rẹ̀ bá ló tó yẹ náà fojú ẹ̀rẹ̀ láti ọlọ́ọ̀bà ọdún ìwọ́n èmi ni a níbọ̀dá sílẹ̀ tí a ti lọ tó gbé lẹ́yìn ọmọ ìfọ̀lójú àti kó قريوا أنت من الملائكة والله سبحانه وتعالى أي مكان أي مكان اللهم سبحانه وتعالى يواقف فرين نعم وأنه يشفعون لهم عند الله في يوم ينوسك الله لهم كما قال تعالى ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم wọ́n máa gbé ṣe fẹ́lómi lẹ́yìn ọlọ́ọ̀bá kí n tí ò ní kòkòrò nira bá wọn ìṣòro náà bá náà ويقولون هؤلاء شفعاؤنا عند الله طبعا ولي عنوس قبل الله قال تعالى والذين اتخذوا من دونه أولياء أما دوام ملايين ولو بلاوا ولي ما نعبدهم هناك أجلف وما إلا يقربنا إلى الله زلفى وقد يكون كم موافق مسمى الله أو هما با آه كلهم سامي جبنا zulufa yìí ló ń pè sílífà sí yorùbá ó ní sílífà sílífà zulufa fún mọ́ súnmọ́wọ́ ó díwà ọlọ́mọdé àfúrà yìí أولئك لا يعقلون فيهم أنهم يخلقون ويلقون ويحيون ويميتون lóòtọ́ ni àwọn yẹn wọn ò gbà ipé àwọn òòsà wọn yìí báwọn sàárè wọn yìí pé wọn ní àkílà ipé anáhùn ويرزقون كمان فوق العدك ويحيون ويحيون كمان كتير ومن بل يتعرفون أن هذا خاص بالله هنا بعد الدبور بيعي قلوبا حفظ الله إنما أم الوسائل تمواني بديكاي ذلك لا نقول بينهم وبين الله لا نقول وشفعاء ونجبعوا وصرفوا لهم أنواع من العبادات وممكن كفونين وجوتي من عجل أن يقربهم إلى الله ينسى فيقول لي يدعى سلاي فما فما ثم قلوبا وهذا دين الجاهلية إليه أسي الجاهلية وعليه أباد قبار قبور اليوم عليه أباد قبور اليوم àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ ti fáwọn àwọn sàárè ìwé ẹ̀rọ làwọn náà tẹ̀lé ìsàlù lára aṣọ ọ̀sẹ̀láàmà àbẹ̀lẹ̀ ọba akọ́dàgbò wa kọ́dẹ̀ làwà dábò bá kọ́dẹ̀ làwà mẹ́ta kọ́dẹ̀ ní ọlọ́ba ìgbòrò òfi kọ́kọ́ wà sáàbì nínú àwọn àṣejù ẹ̀yẹnu àlà ń pa àwọn sàárè àtàwọn ẹni tọ́nu sàárè bí náà alẹ́ yà kẹ́ni ká kọ́lé sórí sàárè kẹ́ni kọ́lé sórí sàárè àbúrúgbà أبيكي أنا سوي تعريف وضع سائر عليها أبيكي يصبو مالي ملك وكتابة عليها أبيكي يكون كان سوي تعريف كون كسمت لك وقاتل ويم تسيسها أبيكي ما عليه غير ذلك من مذاهب القلوب بنقضوها باين كلنا وصفيه أكيدوا ولعابا نهر السلم عن ذلك كله كيلو مثلا بيكي لك عيد ẹ̀rí kò sára tó kàṣe dé ní ìparí ẹ̀kọ́ ní máa rétí ìsáàjì bí lẹ́nu rẹ̀ ìsára tó tẹ́lẹ̀ dé ọlọ́kàrẹ́ tó ọlọ́ba jẹ́ mi sí ìrìn àtọ́jú assalamu alaikum warahmatullahi wabarakatuh